mo kí gbogbo ọmọ yorùbá ní tilé toko mo kí yín lọ́kùnrin mo kí yín lóbìnrin mo kí ọmọdé mo kí àgbà mo kí ẹ̀gbọ́n mo dẹ̀ kí àbúrò mo fẹ́ sọ̀rọ̀ nípa oòdùà tọmọ yorùbá àwọn ọmọ oòdùà ẹkúṣẹ́ takuntakun gbogbo ọmọ yorùbá ní tilé toko ní diaspora ní nàìjíríà gan mo kí yín ẹ kú iṣẹ́ mo fàsìkò yìí kí Sunday Igboho ó kú iṣẹ́ takuntakun ọlọ́run á dúró tiẹ̀ ọlọ́run á tún wà lẹ́yìn ẹ̀ ó rí ṣe rí gbogbo ẹ̀yin ọmọdé tẹ lọ ń ẹ lọ múra bíi tàwọn onítíátà tó ń kó aṣọ òkè sí yín lọ́rùn tó ń da bíìdì sí yín lọ́rùn tẹ́yìn náà hùwà bí àgbàlagbà tẹ wá ń sọ̀rọ̀ páwọn kan láwọn lóògùn ogun mélòó lẹ́yìn ni ẹ̀dá ẹ̀yin àgbẹ́kọ̀yà tẹ́ ń jáde tẹ́ ń sọ̀rọ̀ oògùn mélòó lẹ ní ẹ̀dá wa lóhùn àwa náà dáyé yìí tójọ́ mẹ́ta ẹ̀skísì ọmọ ọdún mélòó ni yín gbogbo ẹ̀yin tẹ́ jókòó tẹ́ ń sọ̀rọ̀ yẹn ọmọ ọdún mélòó lẹ́yìn náà ìjọ wo lẹ dáyé tábà yí ogójì ọdún kú ọdún yín ọmọ ọdún mélòó lẹ wà ń gbà náà gbogbo ẹ̀yin tẹ́ jókòó yẹn ti wọ sẹ́fúntì ẹ ìwọ seventy years ẹ kàn ń sọ̀sọ́kúsọ lẹ́nu ẹ àgbẹ́kọ̀yà tí ó lọ́tọ́rìtì láti dọ́dọ̀ ìjọba ó lọ́tọ́rìtì láti dọ́dọ̀ ìjọba ẹ̀yin ò kí ń ṣe yorùbá àbẹ́ ìmọ̀yà tó ń jọmọ yorùbá ẹ̀yin ò gbẹ́yà ṣe lọ sọ́fíìsì ìjọba kẹlọ́kọlẹ̀kùn bẹ̀ ẹ máa ń sọ̀rọ̀ bí ẹni tí ó ponú ẹ̀yin àgbàlagbà tẹ máa ń pera yín lágbàlagbà ọpọlọ yín ò dẹ̀ débì kan èmi ò lérò pé ẹgbọ́n rárá wọn kàn ní yorùbá ní ká máa rẹ̀spẹ̀tì àgbàlagbà ó níbi tágbàlagbà mọ nílẹ̀ yorùbá nísìn covid nineteen ti yí ó ti la everybody lójú ó dẹ̀ ti jẹ́ ká mọ ibi táwọn àgbàlagbà wà ó jẹ́ ká mọ ohun tó ń jágbàlagbà gbogbo ẹ̀yin tẹ́ ń lọ káṣí òkè sọ́run ayé àtijọ́ ni o èyí tó bá ṣe wèrè ọ máa lù bí bẹ̀m̀bẹ̀ bẹ̀m̀bẹ̀ nà bíù ni kí ló ń ṣe yín ẹ dẹ̀ máa fogun alẹ̀ ẹ máa fogun dẹ́rù wá ẹ dẹ̀ fogun dẹ́rù wá náà títí títí àrí kankan kò sí kankan tẹ́ ṣe ẹ wá ń pera yín shortman devil kan náà wà ń bẹ yẹn náà ó ṣọ́ọ̀tì fóyìnbó kò wúlò fún nàìjíríà yẹn náà ń sọ̀rọ̀ pé àwọn àgbẹ́kọ̀yà kan fẹ́ẹ̀kì ni ṣé wo kì í ṣe fẹ́ẹ̀kì ìwọ kì í ṣe fẹ́ẹ̀kì èmi ò mọ bí tó ti dárú yín o mi o ò mọrú ọmọ yoruba tẹ je o bóyá ọmọ gana ghana níyín ni o ko ye mi torí ẹ fi Sunday Igboho lọ́rùn lẹ̀ tèmi nìyẹn gbogbo ẹni tó bá dẹ̀ ń gbọ́ fídíò yẹn bá mi pe kó go viral ẹ fi Sunday Igboho lọ́rùn lẹ̀ ẹ fi ilẹ̀ ọlọ́run ti da ó ti da ọlọ́run ti yàn ó ti yàn ẹ fi Sunday Igboho lọ́rùn lẹ̀ nǹkan kò dẹ̀ ní ṣe ẹlẹ́dàá ọmọ Oòduà máa tì lẹ́yìn ẹlẹ́dàá Yorùbá máa tì lẹ́yìn kò sọ fún yín pòun lóògùn kò dẹ̀ sọ fún yín pòun ṣe kí ti ń pè ẹ fi lọ́rùn lẹ̀ ẹjọ́ ṣe tó bá lè ṣe àwọn tó bá rẹ̀yìn náà ń ṣe ẹnì kan jáde pẹ̀lú yín wàláyé tàlà gbogbo ẹ̀yin tẹ́ ń jíṣẹ́ ẹbú tí yín máa bá yín láìpẹ́ láì jìnnà àṣírí yín máa tú àtẹnirán yín àtẹ̀yìn tó rán gbogbo yín ẹ̀ ní ṣàǹfààní. ẹ Sunday bò lọ́rùn lẹ̀ ẹ jẹ́ kó organize tó bá lè organize fáwọn Yorùbá tó bá lè ṣe fóòdùà ẹ jẹ́ kó ṣe é tí Gani Adams bá lè ṣe fóòdùà ẹ jẹ́ kó ṣe é àsìkò tá a fẹ́ mọ̀ wọ́n nìyí ẹ má panú ẹ̀ṣọ́ wọn ẹ̀yin ni kẹ́ wá bí jókòó sí bàbá múra fún yín bíi tàwọn onítìátà tó ń tó ń ṣe òkè láńgbòdò tẹ̀dé tẹ̀dé tẹ̀dé fìlà bíi ẹlẹ́mu gẹ́tàn ẹ kóra bọ́ síbi kankan lọ wábi gbà ẹ lọ wábi jókòó sí olè ní gbogbo yín olè ní yín àṣírí yín dẹ̀ ti tú ó dorí prógrámù àṣàǹtí ṣòlè kẹtù tó gbọ́ yòókù kò sí wàhálà èmi àṣàǹtí ni o èmi aláàjì tájú ní ìṣọ̀lá bẹ́ẹ̀ ni òpómúlérè mọ́jà lẹ́kàn òsíntẹ́lẹ̀ fáwá ṣe o ọlọ́run nìkan làwa gbójúlé ẹ kó rí burúkú yín dà sọ́hùn ẹ ń já jàtì ẹ̀yin rán dọ̀rọ̀dọ̀ ẹ ní ṣàǹfààní